Hmm. my correct people, shebi una hear wetin dey happen for social media This one na abike face This one mama mummy esabo na this one na uh, chief dorcas adeyinka so and uh, this one na our oba adeyiyi ogunwusi so my pipo una go dey surprise e get wetin dey happen for social media wey be say e get one lady i know say many people don know but e get some kind edit wey be say um, mommy elsabod dey edit some things like and mommy elsabod make us to understand say many people like these people. dem no like dokas because of say god dey bless am yes dem dey try to fall am down He say she even you know of recent again na Naomi Esabod and Dorcas though i believe say Dorcas go dey surprised again as Mummy Esabod take pick up her case again she go dey very very surprised because for uh, uh, last time you know that we are doing friends doing friends uh, i don't know whether na friend i'll call her i don't know wetin i'll call her but after some time Mummy Esabod come Eh, i don't know wetin happened. He can't step back you understand so he can't come back as dorcas get problems, so dorcas go this shock to see mama esabo again to support her and all these things. eh When dem they happen so they say abike i know everything when they happen you understand say this lady wen get roip wen dem dey wan hang am for Doka's neck so hmm the arrow i know you know the i be one pe i love Dorcas well well even though e get one time i beg Dorcas when i just newly dey start this thing say make e help me promote me for my facebook she come tell me say she for promote me say eh, we dey lie too much you know that one e no mean anything i still like her because she dey help people. na make me like her i like her i like mommy esabo I like Kabiyesi. One thing I don't like about um, about Abike because of Queen Naomi. You understand? Wetin Abike take Queen Naomi I see not be small one. He begin insult Queen Naomi, e begin she they proud. You understand? The Dorcas not they proud. If I write the he they answer me. Mummy Esabo, she's not proud too. Kabiyesi is not proud. Now they hear me so see they wash me e no they proud They don't give me see number say e make i call i no call because of i because of i no want change from supporting queen naomi say i come begin dey support mariam you understand that period i didn't call i didn't i didn't talk i didn't call him i still have caviarcy number till today but i no call but i don't tell her talk say one day me i be think say if queen me go back to palace then i will go i will go visit am for there if i reach nigeria you understand me my people. anyway no be that one we enter. The girl when be say queen am uh, eh, eh, dorcas help because nigeria police they no they do something right at all to dey arrest innocent person it is not okay They don't they investigate. In this place, they can't do that. You never even invite person. You just put and say wanted. Because of wetin Abike go do them. Because of what? You say, if only of if a talk put, hey, hey, ah, ah, ah. Hey, God, I beg. Hmm. I bet me na hear wetin Mama Saba wan talk. The particular girl, na go hear now dọ̀kásì ni ó ń sọ̀rọ̀ yẹn ìyá ìbejì torí mo máa ṣe analysis in a very calm way torí pé àìfẹsọ̀ ké ìbòsí gbà mí kì í jẹ́ ká fi ẹ̀sẹ̀ jọ so that àwọn ọlọ́pàá tó ń wò wá kí wọ́n lè mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yìí kò ní sí pé mo máa bú yín lẹ́nu gbígbìn ìyìn yín torí pé tí mi fẹ́ kẹ̀dẹ̀ fi etí fracas bu analysis yìí arábìnrin kan tó ń jẹ́ jókòtadé ọmọ tó ń jẹ́ Saba Anything olùgbé ìyá ìbejì wá sí orí social media a kò mọbi tí wọ́n ti pàdé ó ló ní ìbejì lọ́wọ́ ó ló ń ṣe àìsàn ó ní mílíkì ò jáde níbi ọyàn rẹ̀ ó ní kí wọ́n ràn lọ́wọ́ àwọn èèyàn dìde wọ́n gbárùkù tì nígbà tí gbogbo wọn rí fìsí èmi ò dáwó èmi ò dáwó nígbà tí wọ́n rí fìsí kìlùkù ìyá ìbejì wọ́n gbárùkù aláṣọ fún láṣọ olówó fún ní owó ẹ dẹ̀ mọ̀ yìí pé tó bá ti wà lórí fúrákàsì ó ṣòro fún ẹ láti ṣe ṣáríìtì àwọn èèyàn tó ń ṣe ṣáríìtì lọ́kùnrin lóbìnrin wọ́n pọ̀ lórí social media tí wọ́n ní problem fúrákàsì ò kì í bímọ rí kò sí èrè kankan ara sá fún ẹ ebi á sá fún ẹ ojúlùmọ̀ gan á sá fún ẹ wọ́n á ní ṣèbóbìnrin tó ń jà lórí social media yìí ṣèbóhùn ni tó ń ṣépè lórí social media ọ̀pọ̀lọpọ̀ nǹkan lèèyàn máa ń lùsì lórí social media kódà tó bá ń ṣiṣẹ́ gan wà lùsì iṣẹ́ fracasi is evil nígbà tí dòkò gbé wá ká ní wọ́n ti fi sílẹ̀ kó máa tọ́jú ìyá àbèjì lọ bóyá ìyá àbèjì bàmá ti kú lẹ́nu ẹni tó jẹ̀bi ọ̀rọ̀ ìjù wo làwọn àbíkẹ́ torí pé ìwọ àtàwọn jókòó tadé you are not in a good time ìjà wà ẹ kórìíra ara yín kódà ẹ ti fi ọlọ́pàá tì mọ́lé ẹ wá rí i pé ó gbé èèyàn wá ó fẹ́ kó jẹ o kò fẹ́ kówó jẹ o ó gbé èèyàn wá kò yẹ kẹ́ ẹ̀rìn sí sáka náà ẹ̀yin lẹ jẹ́ kí ìrìn ìyá àbejì kí ó wọ́ láti ilẹ̀ ẹ̀yin lẹ jẹ́ kí ìrìn àjò ìyá àbejì kó wọ́ láti ilẹ̀ kò yẹ kí ẹ súnmọ́ sáka ní ìyá ìbejì rárá torí ẹni tó gbé ìyá àbẹ̀jì wá ọ̀tá yín ni ẹ wá torí pé kẹ́ lọ jàgbà rọ́bìrì ni wọ́n ń pè yẹn kò yẹ ká ẹ súnmọ́ kálẹ̀ ní ojútì kò yẹ kí ẹ súnmọ́ torí pé ọ̀tá tẹ́ ẹ ti mẹ́wọ́n tẹ́ ẹ ti máa ti mọ̀lé òun ni jókòó tàdé ẹ̀yin gangan tó máa ní pé ta ló pàyà àbèjì àwọn àbíkẹ́ ló pàyà àbèjì àwọn ni wọ́n fi ọ̀rọ̀ yìí ṣe fracas nítorí pé ọ̀tá wọn gbé wá àìmọye gbogbo ẹni tó ń wá ìrànlọ́wọ́ ní orí social media àìmọye gbogbo ẹni tó ní ìdìrànlọ́wọ́ ní orí social media àìmọye gbogbo àwọn tó dùbù láìsàn kí ló dé tẹ́yìn ìwà kọ́sọ́mà àti kí n síwájú. ìjà tẹ́ ń jà ìjà ẹbí ni kódà inú Ọlọ́run kò dùn sí i bó ṣe dé ọwọ́ dọ̀kásìkì tó máa play voice note yẹn lọ nígbà tí wọ́n dàgbà lọ́wọ́ jókòtadé ọ̀rọ̀ yìí dìgà wọ́n bẹ̀rẹ̀ sí ń ta wọn síra wọn ìgbà tó yá jókòtadé ó give up torí pé wọ́n máa fi ọlọ́pàá threatening jókòtadé kódà wọ́n parọ́ mọ́ kó jókòtadé wípé ó lọ jí ìyá àbèjì gbé ni mi ì mọ̀ bó ṣe kàn wọ́n rárá mo sọ pé ó máa difficult fún ẹni tó bá wà lórí fracas tó bá ń ṣe charity kẹ má gba orúkọ olè nítorí pé kí ni ìjà wà nílẹ̀ bẹ́ẹ̀ bá ṣe dáadáa wọ́n á pè yín lólè bẹ́ẹ̀ ṣe dáadáa wọ́n á pè yín lólè àmọye ọdún tí mo ti ń ṣe oore lórí social media mo máa ń tẹnumọ́ yín pé mi ò ní charity torí ìwọ̀n mọ ìwọ̀n mọ ìmọ̀ ìran ìmọ̀ wọn ara ẹni mo mọ̀ wọ́n ara mi nítorí pé mo wà nínú fracas mo dẹ̀ ní orúkọ láti protect nítorí pé tí máa fẹ́ ṣèyàn ní orí mo máa ṣe látàpọ̀ mi ni tí máa fẹ́ fúnyàn lówó mi ì ní sọ pé ẹ fún mi lówó ìjọ ọba ti gbá kàǹtì lẹ ẹ ti bẹ̀rẹ̀ sí ń pè mí lólè mo ní ẹni tó bá lójú tì ẹni tó bá ní ojú lójú máa ń tì kò yẹ kẹ́ ẹ lọ gba ìyá àbèjì ní ọwọ́ jókòó tàdé ọmọ ọba kódà ẹ tún wá gbà tán ẹ wá gbé ìyá àbèjì wá sórí live chat ọkọ ẹ wọ́n bẹ̀rẹ̀ sí ń bú jókòtadé sẹ́yìn ọlọ́pàá sóyè yìí wọ́n bẹ̀rẹ̀ sí ń jókòtadé ní olè ẹ bẹ̀rẹ̀ sí ń sí wọn lẹ́nu lórí social media jókòtadé dẹ̀ sọ yẹ pé gbogbo owó tí òun gbà fún ìyá àbèjì nígbà tó máa mú kó lọ́dọ̀ òun òun kówó yẹn sínú láìlọ́n báàgì fún un ẹ̀yin àbíkẹ́ ńgbà tẹ́ ẹ gbé ọmọ yẹn pariwo síta yìí pé ẹ ti gba òbítíbitì owó yẹn ẹ gbà ní ọwọ́ ṣẹ́ẹ̀rí tá a bá sọ̀rọ̀ láyé tá a bá mọ̀ ọ́ dá ẹnìkan wà tó mọ̀ ọ́ dájú wa lọ ọba tí ń gbárí fẹ́lẹ́bì ọba tí ń gbẹ̀bì fún aláre mímí ṣe wà yìí mo sọ fún yín pé mi ì fi ọwọ́ mi rìpọ́ọ̀tù èèyàn rẹ̀ ṣùgbọ́n bí n bá sọ yí pé kán rìpọ́ọ̀tù mi ò sọ àwọn tó máa rìpọ́ọ̀tù yín máa rìpọ́ọ̀tù yín. gbogbo ìgbà yẹn inú ìyá àbèjì àti bàbá àbèjì ń dùn jókòó tádé ọmọ ọba fi wálẹ̀ o fi wálẹ̀ àti wà lọ́dọ̀ olóríire tí ń tọ́jú wa o ọ̀dọ̀ àwọn jágajàga làwọn wà o bọ́kọ ṣe ń sọ̀rọ̀ níyàwó ń sọ̀rọ̀ àníṣe ẹ̀jẹ̀ bí ọ̀rọ̀ yìí ẹrù ìyá àbèjì tó ti wọ́ ọ̀dọ̀ àwọn ọmọ ayé ló ti wọ́ wa ìwà ò Hello? Okay, then. I'll come down now. Okay, thanks. jẹ́ kí n gbé fídíò ṣèpín sáré connect mi ìgbà gbé fídíò yẹn dání bọ̀ tó máa connect nínú lift ó máa disconnect ní inú lift èyí gangan ló le o èyí gangan tó máa ń pè ta ló fẹ́ pa tí ìjọba nàìjíríà bá fẹ́ dẹ́jọ́ yẹn ó yẹ kán gbé yín kán lè gbé jọ ẹni méjèèjì ló yẹ kán gbé mo rẹ ọlọ́pàá this is a very simple analysis mo sọ pé mi ní báyìí ń ṣe nígbà kí ẹ lè la etí yín kí ẹ gbọ́ meanwhile wọ́n accuse yín fún kidnapping pé kidnap àwọn ìbejì kí lẹ wá dọ́dọ̀ ọ̀tá yín fún ṣéyàn máa ń jẹ oúnjẹ ọ̀tá rẹ̀ ni ṣéyàn máa ń jẹ oúnjẹ ọ̀tá rẹ̀ ni ìyìn tó wù yín ò lè wọ̀ mí lójú láéláé ìtẹ́ bá ṣe kò lè ṣe kí ni kò lè wọ èyí ní ojú dípòdípò mo máa dá sí i nǹkan ní nǹkan ló máa ń wọ èyí lójú báwo wá ni ó ṣe wá jẹ́ pé dọ̀kásì ló pa ìyá àbèjì bó la fẹ́ fi tì yín sí mo ń